بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته آه، نيتا سواجه أنه عقيدة الرازيين اجوك عفان الله منجي عفان الله لقق أنا أبو حاتم Ar-Razi ah, tani wọn jáde láyé ní two seventy seven àfààní ńlá kejì àwọn náà ní Abu Zur'a Ar-Razi táwọn náà jáde láyé ní two sixty four àti mẹ́nu bá kíkọ nínú àjẹ ọkàn wọn ibi tá a dé nísìn tá a sì ń balọ̀ lọ́wọ́ àwọn náà lọ́wọ́ tó wà lábẹ́ al-iman. alìmánu bìlíọ̀mù àkhírà tó kó sínú àlùjánnà tó jẹ́ tàwọn ẹni tí wọ́n sin lọ́wọ́ àti pálùjánnà yẹn wọn tọ́lọ́wọ́n ti dá ní kò sí ní tán láéláé tó kó sínú iná tó jẹ́ tàwọn ọ̀tá ọlọ́wọ́ àwọn kàfíwó náà ọlọ́run ti dá àwọn náà wọn náà ní tán láéláé lábẹ́. الإيمان باليوم الآخر هذا باقي منه هنا يعني قال آه، يعني قال العالمان يعني والصراط حق والصراط حق أفرى صراطي في أكبر قجا وتتوني ẹ mọ̀ wípé afárá ti ń bẹ láyé àjẹ afárá ti omi máa ń bẹ nísàlẹ̀ rẹ̀ ṣùgbọ́n afárá eléyìí iná ọlọ́wà nísàlẹ̀ rẹ̀ èyí tó ṣe ká nàbí sọ́lá ọ̀sálà ń ròyìn rẹ̀ wípé ó mú ju ẹnu dà lọ ó sì ti ń rí ju kájà àrùn lọ kálukú sì máa rí kọjá níbẹ̀ títí ṣẹ̀dá dáadáa rẹ̀ bá ṣe ẹlòmíràn kọjá bíi tìmọ́ ẹlòmíràn kọjá bíi kọgbẹ́sìn kọjá ẹlòmíràn sáré kọjá ẹlòmíràn wọ́pò mẹ́ ẹlòmíràn gbà tí ń kọjá lọ ń bẹ báyà fà àwọn akọ́rọ́ kan àmúlàgà kan bẹ ní gbogbo etí afárá ni kìnní ní ọkàn ọ̀rọ̀ àfààní afá yóò bá wọ jù sínú náà. aleykum salaam wa rahmatulah wa barakatuh wọn là fún onímọ̀ kan wọn kò sọ̀rọ̀ ọ̀tún jí sọ̀rọ̀ hù mọ́jà alànàárì ìmọ̀ni àmà ọ̀kan bí mọ́ṣẹ́dì ńdọ̀là wọ́n ń zi ẹ̀zẹ̀tì ńzẹ̀là ọ̀kan mi àlìmí dọ̀là ọ̀kọ́lẹ̀ lọ́kọ́tì bọ̀kọ́lì tàmà. afáàní sọ̀rọ̀ ọ̀tún jí sọ̀rọ̀ hù mọ́jà nínú àwọn kẹta kan nìyẹn nígbà tí wọn bá kú tán tó di jọ́ gbìndàlọ́ òun ni afárá sèrátì tó ṣe pé afárá ni wọ́n tẹ alànàárì sórí iná ìmọ̀ ni àmà ẹni tó bá gbèrò àti kọjá ọ̀kan mi mọ́ṣẹ̀dẹ̀ dọ̀là mélòó mélòó lẹ́yìn tá a wò pé afinimọ̀nà ni àríkọ̀là ó sínà nígbà tó débi afárá ni wàmí ndé àìzàtì zàlà mélòó mélòó ẹni táwọn fàbí yìí ní tọ́jú ẹ̀yẹ ọ̀kánmi àálì mi zàlà mélòó mélòó wà lóní mímọ̀ ntẹ̀ tóun ti sàṣìṣe tí ó mú rí bó sínú náà ọ̀kọ́ lẹ́lẹ́ kọ́tù kọ́kọ́ di tán náà ọ̀nà àwọn adẹ́ntì sọ pé ah ewu tòní yìí máa lágbára pọ̀ sọ̀rọ̀ ní abẹ́ ìwọ̀n tí a ti mọ́nu bìlíọ̀nù àṣẹ kókó sínú àwọn náà náà. والميزان الذي له قصتان يوزن فيه أعمال العباد حسنها وسيئها حق قني والميزان lábẹ́ nígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀ndà àmọ́ lọ́wọ́ nígbàgbọ́ sí òṣùwọ̀n èdè tó ṣe pé ó ní kífàtà ni ó ní ahọ́n méjì. يوزن فيه أعمال العباد وفي ويشاء ويدا حسنها أيضا دمج وسيئها أتيت دا يروس ليو تطاني في ويشاء دا أيضا دمج ثم لا يرى بعد دنسة القرية فأما من ثقلت موازينه فهو في عيشة راضية ẹni yòówù tí iṣẹ́ dáadáa rẹ̀ bá dàtọ̀ ju sẹ́bi burú ẹ̀ lọ fọwọ́n fi ẹ̀yìnṣà ti rọ̀ ọ̀dìyà òun tó ń bá wa ní sẹ̀mí ìyọnu ọmọ mi kọfà ẹni tó wá sí pé iṣẹ́ dáadáa rẹ̀ ó fúyẹ́ ló sunwọ̀n lórí iṣẹ́ àbúrò ẹ̀ ọmọ hàwíyà.

àti àwọn ajọ́ yẹn ti kó nílé aláwọn ní aláwọn nìyà náírà hàmìyà iná kan tó gbóná gèrègèrè ẹ má jà gbàgbé pàdé ti sọ fún wa wípé kì í ṣiṣẹ́ ẹ̀dá nìkan ni wọ́n wọ́n tún wọ́n ẹ̀dá gan fún rẹ̀ ìwọ́n tún ṣiṣẹ́ ìbò olóṣèré ẹlòmíì láre kó tóbi bàǹtù báyà fa kò ní wọ̀nyí ẹ̀fọn ẹ̀dá òun kò fúyẹ́ tí ò níyìn lọ́dọ̀ tiwa kò sàn rẹ̀ ó wù ó. والحوض المصغر به نبينا صلى الله عليه وسلم حقه àwọn àfáà méjèèjì tún sọ báyìí pé abata alimutaramu bihi nabiyuna alimutaramu mufaalu àwa ni yàní sígọ ism maf'ul wa ism maf'ul ya'mal amala fi'lihi nǹkan fìlì rẹ̀ ti máa ń ṣe. هنا من نائب الفاعل لأن المكرم هو أن يكرم مكرم كأننا كنا يكرم به نبينا نبينا يا أجنب الفاعل عن يعني طريق المكرم اسم مفعول عمل عمل فعله عمل عمل فعله ولذلك رفع نبينا هنا في رفعه أبتا èyí tá a fi ṣe àpọ́nlé ànábì wa àkóní òtítọ́ ni yóò rí bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ sì máa mú àwọn àlùsùn dání àwọn tó dúró tó ṣe sùúrù lórí ìlànà ànábì sallallahu alaihi ni wọ́n yí bẹ́ẹ̀ àwọn wọn mú àbàtà yẹn wọn máa darí àwọn oníbídé àkóńbẹ torí pé wọn pààrọ̀ lànà nẹbí sọlá àlẹwòsọlá àbàtà ni àti ròyìn ẹ fún wa ó funfun ju wàrà lọ ó dùn ju oyin lọ téèyàn bá lè kàrà wọn súnmẹ́lì yẹn ọmọ iye gbà ti mẹ́mẹ́ ó sì àtòrò àti ìbú bákan náà ni ìrìn oṣù kan ni lèyìn obìnrin ẹ̀rí sábàtà náà tóbi ní ẹ bá mú díẹ̀ ní ẹ bá yàn fa ọ̀sán fámúlẹ̀ kan báyìí òun gbé oṣù gbẹ̀yìn wọn láyé àwọn olóyún àwọn tó ṣe súnà ni ọ̀ṣàfà àti àti pé ìsìnkú ẹ̀dá ti tọ́ ni gbogbo àwọn eléyìí wà nù abẹ́yìn nígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀dà ìyá wọn. lónìí àti pé àwọn èèyàn dáadáa sì wà ní àhìlì tàwọ̀hìd nínú àwọn tó nígbàgbọ́ nípa la ilaha illallah tí wọ́n sì dó tì í. يخرجون من النار او يدس ما جاد يكون هنا بالشفاعة بلوسفة الشفاعة من الشفع الشفاعة من الشفع الشفع بمعنى اثنين آه، بمعنى اثنين فأني طمع تيجي على صدو يعني تي اللي وجوه بعدين تي يعطيه bí ọmọ tó ṣe àfa rẹ̀ nísìn ọmọ kí ó tó ṣe àfa àtẹ̀ní ìyàn lérò kọ́ ọmọ kí ó kàn ń bẹ̀rù àfa kan wọ́n ń fi hàn lẹ́yìn kọ́ má délé kí ó rẹ̀ mọ́ kò ní lọ mọ́ ni ń jè ló lélẹ̀ rẹ̀ wọ́n á yẹ pé jè lórí ẹ̀ bí ṣe àfa ìyẹn tó ṣe mú yẹn lẹ́yìn wọ́n ṣe wá ọmọ nísìn kò sí ẹ̀kọ́ mọ́ láàrin náà ọmọ kí ó tó ṣe wá kódà ó sì kéwé ó sì ṣàǹfààní lọ́dọ̀ wa tó ìkẹyìn wa náà wà pẹ̀rẹ̀ ni yóò tó fún bẹ́ẹ̀ báyìí kó dàpọ̀ ní kíyàn bẹ́ẹ̀ni torí kò sí ádàbò yẹn mọ́ kò sí sàkúnlé yẹn mọ́ èèyàn ìgbà kan máa wò pé tọ́ àwọn òṣèlú ẹ̀ fàáfà kò sí kẹsàn-án máa ké lórí irúfẹ́ àwọn tó bẹ̀ ìjọ tí ẹ̀sán bá sì ké à wọ́n wọ omi lójú wà láì wọ́n ní rí òun gan máa sunkún yóò wá tiẹ̀ ti gbàgbé kí n lòun ti ṣe é kí ta lòun sẹ́ lọ́dọ̀ lọ́rọ̀ òun ṣe wá rí báyìí sọ́rọ́ ẹni tí ò lérò nìyí ẹni tí èlé rò ní gbàdá máa ń jàǹfààní kéwù òun ò tiẹ̀ ní mọ́ ni wọ́n ti lọ́ọ́ fi nǹkan ńlá kan sùn kódà tó ju pàfà nìkan lọ báyìí ni nǹkan yẹn ọ̀sẹ̀ wá yí ọ̀sẹ̀ ẹ̀ lẹ́ẹ̀kẹ́ hẹ́ẹ́ níbo mo ti kó èèyàn sì ti àwọn àti lè kú kò ní lè rí pé àforíjì kankan wá mọ́ àwọn afáwọn tó máa ń jíjẹ bíi àtúngbé lẹ́yìn láìlà àìlàlà irú àwa ni nígbà táwọn afa wa wọn kàn nífẹ̀ẹ́ wa pé tó àwọn ti wàhálà tàbí kéwù afẹ́ tẹ̀síwájú ó sì tún di wàhálà ó tún di wàhálà àtúnṣe ń gbìyànjú lẹ́yìn báyìí wọ́n tún kọjú sẹ́yìn wọn ní fẹ́ dùn wọn ní rí wa wọn ní wọn kí wọn wọn máa dáhùn tọ̀nàtọ̀nà tàbí kí wọ́n gbé kó yẹn jẹ́ wa sí o wọn sì pè é àná <laughs> alhamdulilayi wọ́n gba àwọn yẹn tó dẹ̀ pẹ̀lú wọn bíi wọ́n sọ pé wọ́n fẹ́yàwó àwọn ọlọ́run àwo tàbí mọ̀yàwó fẹ́ débi pé wọ́n là fẹ́yàwó ọlọ́run ni wọ́n wí bẹ́ẹ̀ fáwà àwọn yẹn sì ń wò pé àbí wọ́n tẹ̀ sọ pé ọmọ kéwù ni wọ́n ní ah, àwọn ọ̀gbọ́n kí wọ́n wí bẹ́ẹ̀ náà wọ́n sọ pé ọmọ kéwù ṣàfà àyàn ọmọ látara tù tó èjì sèyàn ti sẹ́nìkan sọ gbọ́dọ̀ lè jẹ́ ìyàwó lọ sí ọkọ ìyàwó lè ṣe ọkọ níbi ìkọkùnrin ọ̀sẹ̀ rẹ wojú òun ẹrí òun rárá kò lé kí wọn máa lọ ọbẹ sí ọbẹ báwí nítorí pé ọ̀rọ̀ bá dẹ́dà tó ní àrùbíjà ló kọ̀ wọ́n amúnà alẹ́ nìṣà kì wá mọ̀ yẹn nígbà tí wọ́n fẹ́ tu ọlọ́kùnrin yẹn òun ni kẹ̀bí ìrùhà àgbà lọ́jẹ́ fún ọjẹ́ fún ìyàwó yẹn kódà kí àwùjọ yẹn lọ ọ̀pá rẹ̀ ṣẹgbẹ́ kó ṣe fi gbò kó ṣe gbogbo ẹ̀ ọkọ rẹ̀ kó má ju bí ẹ̀ lè rí báyìí lọ kẹ̀bí rò wá. bákan náà wọ́n tún pè ní inú rẹ̀ wọ́n ní pé mo àdìbò wá ẹni tí ọkọ lẹ́kọ̀ọ́ ni ọba lẹ́kọ̀ọ́ sí gbàwé tí ọba wí ọba tí wàá jẹ tán ọjẹ kegun ọba níjọ ẹ̀ òsì tàbí sùnmọ́ ọba jóbìnrin torí rẹ̀ pé ntí ọlọ́sìn náà ni pé kọ́lọ̀ wẹ́nìkan kejì rẹ̀ ọlọ́ṣàfáà ni mò ń sọ ẹ lọ wọ ẹnìkan kejì rẹ pé kíní yìí àkéyọ ah, ah, làgbára tó báyìí o ẹ bá ń lọ́dọ̀ àfa o wọ́n ti wọ́n ti bá kíní yìí lójú ẹ̀ o tó ń pè ní ṣàfà nìyẹn so kìí ṣe pé tó mọ̀ pé bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ máa wá kí bí ìpínyàn jẹ gbèsè nísìn òun ọ̀pá onídọ̀ ọba ti sanwó ó lè lọ mẹ́rin kejì bá kò má pa ẹ̀mí rẹ̀ tó jẹ gbèsè nínú ẹ̀ ní ọ̀sán ẹni ní kejì rẹ̀ so nípa bẹ́ẹ̀ àwọn èèyàn kan náà àwọn ní tawhid wọ́n sì jáde kó nù ní ìṣàfà àti pẹ̀lú sípẹ̀ irú yẹn máa wáyé hàkàn lótìtọ́ lódodo bí àwọn kan ń dáwọn ọ̀rìn kọ̀ọ̀kan sókè yẹ àwọn ni wọ́n fi wọ ní lọ wọ́n lè jọ ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n lè jọ fòfó nǹkan lọ́sà kọ̀ọ̀kan tí wọ́n wọ ní lọ náà pẹ̀lú sípẹ̀ wọ́n padà jáde kó nù náà yẹn àti pé àṣàrí náà ni òtítọ́ ẹ̀kọ́ ògbà máa ń sọ àwọn tí ó jẹ ọlọ́fọ̀fọ́ ọlọ́wọ́ ẹ̀yìn ní ṣe burúkú sórí ẹni tí ń jowó èlé ẹni tí ń jáwé Ramadan ń jáwé Ramadan láì nídìí gbogbo àwọn eléyìí ni ẹni títọ̀ dáadáa lára rẹ̀ láwọn ẹni tí wọ́n ṣe kí ni tí wọ́n jí àṣàrí nìyẹn sọ̀ngbà tí àṣàrí rẹ̀ wà ó dájú pé dàrá àṣàrí rẹ̀ wà. والعكس صحيح àtúrò dẹ̀ làṣàrí ẹni tí máa ń ka tàbáraka lójoojúmọ́ ẹni tó kú mọ́ra bìtọ̀ àbókù ń jọjúmọ́ àti kẹ́bẹ̀ lọ. ìwà ti pé wàá gbóògùn jẹ bí wàá ti di jọjúmọ́ àbí wàá lọ kó sẹ́nà náà ibi kọ́kọ́ ń tọ̀ lọ àbí olùwẹ̀ ìyẹ́ kí ló dé sódà àti kọfí má jìyà àṣàrí wọ́n jẹ ìyà àṣàrí kódà ọ̀wọ́ náà ọlọ́run bá kà fẹ́ sànù rẹ pẹ̀lú táwọn kéèdì ló fi padà jáde. gbogbo àwọn eléyìí pátá abẹ́ ìmánu bìlẹ̀ ọmọ ilẹ̀ afẹ́rẹ́ mú kàrò ọ̀nà kì í hàn àwọn ẹlẹ́ta déyàn ọmọ rí yẹn wọ́n á béèrè béèrè lọ́wọ́ yẹn ọ̀rọ̀ bòkì wọ́n nàbí yìí kò máa dín inú ẹ pé ó dà nù kí máa ń fàyà sàré ìjàmá àìmọ̀kan mẹ́mẹ́ ẹ̀mí ọba ní ó kéwú tí ò kéwú ó lè jìyà sáré torí tí wọ́n bá béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ìbá ń sọ yìí pé ha ha ha la adiri ni ọba rí ha ha mi mọ̀ ọ́n ẹ́ mọ́ dàrá yìí sá àwọn ọ̀tá láwùjá ọ mọ o sì kọ́ ìmọ̀ ọ kò tó kẹ̀kẹ́ wọ́n kẹ̀ máa kó gbogbo tì í àti nínú kan tí máa ń fàyà sáré òdu mẹ́mbẹ́ òdo òdo kúkúí ẹni tí ọmọ tàwọn ṣe ti tí ọmọ fẹ́ aláhi yóò jìyà sáré o. يجي أسعده بسرني لأنه حديث البراء بن عازب رضي الله عنه نعم الكاتبون كلام الكرام الكاتبون أو على قولنا الملائكة أو ننسى الله تعمل يسرين فلهم دعوا لا سنو ملائكة ها الكاتبون سنو من قاتلها ó ṣe rere wọn kọ ó ṣe bì wọn sì lọ lára kan tó kọ àìsí mọ ọyá yóò ronú pìwàdà wọ́n bá ti àrí pé kí níyà ọmọ àgbọ̀ omi ló tún fẹ́ẹ́ fi kún yìí wọ́n á fẹ́ kọ́ nígbà ni wọ́n gbọ́dọ̀ nígbàgbọ́ sí kóòtù tọ́ ni. àti wípé ìgbédìde nìyí yìí lẹ́yìn ikú ọmọdé ni lẹ́lòmí ọgbà gan ni fi ń ṣe kàkàsíkàkì òun lọ́ fà wọ́n sọ àwọn àwọn wọlé Ṣóyínká àwọn ayé sọ́lá rẹ̀ gbórùn wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ti sàsọ́lẹ̀ pé táwọn bá ti kú wọ́n kàn máa ń wọ́n máa wọ èsì egungun yẹn wọ́n gbé sí ẹnu lẹ́lẹ́ tó bá ti jẹrà lásìkò kan kọ́lá òkun káwọn ọmọ máa fi kó sẹ́ni láàbù kíní yẹn lè wúlò díẹ̀ ju kọ́kàrà lọ wíṣẹ̀ sínú yẹ̀kọ́ fẹ́ẹ́rì gẹ̀ẹ́sì yìí tí wọ́n sì máa wá egungun kí káwọn máa fi kọ́ sẹ́ èèyàn sì ṣàǹfààní fáráyé tí wọ́n bá mọ ibo lágbárí wà ibo nìkan ní wà tí fẹ́ sọ fún ìṣàfáwọn wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti sàsọ́lẹ̀ rẹ̀ wọ́n ti tásìkò kan kan lọ gbé kíni ẹ̀kúta ara wọn káwọn wọn fi kọ́sẹ́ kan fi ṣàǹfààní kára yé àwọn ò pé ibẹ̀ yẹn gan ó súnmọ́ kó pẹ́ ó lè lọ́gbọ́n jẹ̀ sí lè lòdì bẹ́ẹ̀ lọ wọ́n máa wọ́n máa ṣètọ́jú rẹ̀ wọ́n gbọ́dọ̀ ti fẹ́ bí ọ̀kan náà ọmọ ẹ̀ aláàfà Sharif tó wà ní UK báyìí àbúrò yàn àwọn ìkọlá àwọn oníbàbà orí àwọn òkú tútù báyìí orí rẹ báyìí àwọn máa bẹ bíi kéèyàn máa bẹ sùn ní ìṣẹ̀dá àwọn fi ń kọ́sẹ̀ torí ní orí lòun kọ́ jẹ àgbẹ̀ gbàkejì mọ́mù kan ní ní ààyè kan ní mọ́sídù kan ní UK báyìí ní àwọn ní àwọn ìfọ́ àwa tí wọ́n wá bí báyìí dáadáa ni wọ́n kọ́ wa sọ. Ah, so nípa bẹ́ẹ̀ ìgbédìde lẹ́yìn ikú hakùn ni títọ́ ni yóò wáyé. ọ̀yà. àwọn àfáà méjèèjì bá tún panu pọ̀ pé ẹ̀ láwọn tó dẹ́ṣẹ̀ nílá yàtọ̀ sẹ́bọ̀ wọ́n wà nù mọ̀ fún ọlọ́run wọ́n bá wọn ọlọ́run lè jẹ wọ́n yà torí kọ́ bá dọ̀ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' ẹlẹ́jọ́ àlá kò ní forí jìnnì káfí nǹkan mí kejì rẹ̀ ní ìjọsìn ṣùgbọ́n ohun tí ọba tẹ́bọ téèyàn ṣe ọlọ́run lè forí ẹ̀jẹ̀ tó bá wù. sòtúrí bí àwọn ẹlẹ́sẹ̀ ńlá ó sọ̀fọ́ fún ọjàlè ó ṣe ìjàmbá ọjọ́ owó ọmọ òrukàn mọ́lẹ̀ ọjọ́ rìbá ọgbowó bọ̀nú ọ̀ṣẹ̀ṣìnà ọ̀pàrọ̀ ọ̀ṣẹ̀kẹ́ gbogbo àwọn nǹkan wọn ní pátá oníyanu ó sì gbéraga oníyanu sùmọ́lá dẹ̀mọ́ fi ọlọ́run ní làwọn tó ń wà. àwa nìyí ìlànà wa nìyẹn o àwọn ẹni tó ń dojú kọ kíbla tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo tí wọ́n jẹ́ mùsùlùmí ṣùgbọ́n wọ́n ń ṣẹ̀ṣẹ̀ èyí tó ń ṣe bá wọ́n sí o àní tí wọ́n ń ké fèrè pẹ̀lẹ́sẹ̀ tí wọ́n dá o. ọ̀nà kìlọ̀ ilàlá kọ̀ọ̀kọ́ wọn wọ́n fi hàn pé táwọn láti ṣèdájọ́ ọ̀rọ̀ wọn á darí ẹ̀sọ́ náà bá dẹ́dà. ẹ̀rí Umar bin Khattab radiyallahu anhu wọn nígbà tá ànábì wà láyé àṣírí mùnáfíkì ó tù sí wa ṣùgbọ́n gbòò ti lọ nísìn tó á dájọ́ lórí ìta ni ọ̀rọ̀ ní kọ́ á ṣẹ̀rí ẹ̀sọ́ náà ọlọ́run ní ọ̀yẹ́ bóò ni ó sì sọ pé ojú yẹn dàbí mọ̀nàfíkì kílárí ó di bàtà wá rí sáàtò láyọ̀ ọ̀tẹ̀ tí ìbárun ìjàmá máa yẹn láàtò lẹ́ẹ̀mọ́ ìtàní mọ̀lẹ́dígẹ́tì ní ìsìn tọ́ba ti di kíkọ̀ wá kò kì í bárun ìjàmá bá a ṣe halẹ̀ mọ́ tó kò ní bá nínú ìgbà tí yẹn sì fi mọ mọ̀nàfíkì ni pé kò ní kí jàmá because kò ní fẹ́ kó ń wà ní ẹ̀yìn ọlọ́run máa wọlé kò ní fẹ́ kó ń wà níbi tí gbà wọn ti mẹ́lẹ̀ lọ́wọ́ yóò wúlò so kò ní fẹ́ kó wọn wà ní àwùjọ bíi tí wọ́n mọ mùsùlùmí kọ́ńbélé ẹ̀dígẹ́dì bẹ́ẹ̀ so ìṣesí mọ̀nàfíkì nìyẹn ẹ̀hẹ́n so kẹ́ má máa wò pé àbí bákan náà làṣẹ bí dílẹ̀ ẹ̀hẹ́n so ṣùgbọ́n kí yẹn kẹ́ wá wó yẹn kí yẹn ní ah bí yẹn ti rí yẹn ó rí i pé inú rẹ̀ ọ̀dà àwọn Yorùbá wọn máa ń rí ikú yìí bẹ́ẹ̀ bóò lẹ́ sì mọ̀ pé inú rẹ̀ ọ̀dà ẹ̀ látọjú ìkàrí mo ṣe wo báyìí mo wo súra ah ilé yìí ọ̀dà lóòótọ́ Abdullahi bin Salam sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ti àwọn ìṣesí lòun rí àtàwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó retí ń jáde lóbi sọ pé ah wọn ṣe gbọ́ báyìí wà nábì báyìí ah ẹni yóò lè parọ́ kò lè yóò ń jàmbá lọ́wọ́ àwọn ọ̀rọ̀ tí ń jáde ó sì tún wò ṣe sí yẹn so torí bẹ́ẹ̀ nígbà tá ànábì sì tún wà láyé ni àwọn lábàá mọ̀lẹ́bí kẹ̀lẹ́ nígbà òtí kú ní ìsàfà àdájọ́ lórí ìta ìwọ̀n tó jẹ́ kọ̀rọ̀ àdàrẹ̀ sọ̀rọ̀ bàdẹ́là. ونقيم فرض الجهاد والحج مع أئمة المسلمين. àlọ́rìn yẹn aljihad ìjagun sójú ọ̀nà ọlọ́run àti ṣe hajj àmú nǹkan yẹn dó máa أئمة المسلمين pẹ̀lú àwọn aṣáájú mùsùlùmí ìpìlẹ̀ dàrí níwọ̀n zaman ní gbogbo ògbà gbogbo àkókò àní yarí pé mi ò lè tó sẹ́yìn rẹ̀ lọ́sẹ̀ jihad o òun kí n lè bá lè jẹ́ kó mi lọ́mọ́ kàyọ̀rọ̀ òun lálàsẹ̀ báwọn sàwùjọ́ mọ̀wọ́ òun ní dọ́ lóhùn ẹ ọ̀rá náà àwọn òrísí alọ̀ kàkà láṣẹ bí Tinubu ṣe wà ní àwọn ọ̀sọ́ pé irú ìdá rẹ ni wọ́n máa ń ṣe tí wọ́n palẹ̀ bá àti ṣe ń tọ́sán náà twenty seven ni ìranu ni ìranu ni torí kò sí ohun tí ń bẹ ń bẹ̀ ju pé wọ́n fẹ́ yọ aláṣẹ kan wọ́n fẹ́ fi mí sí lọ òkòtì ẹni ọba wà ń bẹ ọba ṣe lọ ọba rìn ẹ ti àgbọ̀dọ̀ lé aláṣẹ bóde nìzọ́ọ̀mù nìzọ́ọ̀mù dẹmọkírásì wa jẹ́ nìzọ́ọ̀mù tíyẹn fi rí ọ̀nà ọlọ́run nìzọ́ọ̀mù tíyẹn fi rí ìbínú ọlọ́run ní rẹ́sìn ni kì í sẹ́sìn ìyẹn democracy system ẹ̀sìn ni nìzọ́ọ̀mù dẹmọkírásì ẹ̀sìn ni kì í sẹ́sìn kúfúrò ni hukmu ìdájọ́ táwọn èèyàn kan gbélé láàrin ara wọn tí wọ́n yọ tọ́lọ́run kó ń bẹ́ wọ́n sì ń lò lórí ẹ̀dá ọlọ́run ìdájọ́ bú ni mo sọ pé kí wọ́n máa yan prime minister kó sì lẹ́sẹ̀ lẹ́jọ́ democracy àtọ́ba àbá ríta ìwé ẹ máa bu Saudi pé wọ́n yan ọba ọba lè rí náà wọ́n lẹ́rìí tó fìdí ẹ̀ múlẹ̀ nínú sunna ọ̀rọ̀ ọba lẹ́rìí ká sì wòsàn ká ṣòro ká lágbájá báyìí máa darí wa irú àwọn prime minister yẹn ìyẹn náà kọ̀ náà ìlànà tó burú jáì ìlànà sí kẹta tó fi pé wọ́n ń ra yàní jama ironas àwọn èèyàn wọ́n ń ra nísìnyẹn ni débi ti ń pa láti fi ọdún mélòó bọ́ lọ́nà lọ́mọdé tó ti jẹ́ ní ten thousand naira ní wọ́n sọ fún mi pé lásán kàkà gúnlẹ̀ ọgbẹgbẹ̀rún mẹ́wàá nígbà tí ọ̀yà gbèrè ọmọ tí wọ́n máa wò náà ni pé tí wọ́n bá débẹ̀ tẹ́lẹ̀ kí láǹfààní tí wọ́n ṣe fún un fún ọgbẹgbẹ̀rún mẹ́wàá òun kóun lọ́ọ́ gbé ẹja kó mu sí tàbá kó mu kókì ọ̀rọ̀ bọ̀ sí sí òpin o òun ó dẹ̀ tẹ̀ máa sọ pé ń jọ tí wọ́n ń tẹ̀ ká faransé nàìjíríà òun gba ẹgbẹ̀rún mẹ́wàá ẹ̀bà àtẹ̀já òun mu kókì kókì ọ̀rọ̀ bọ̀ sí wọ́n máa rẹ́ǹtì wọ́n dà tẹ́lẹ̀ mi ò máa gbé lòun ti jẹ́rú ẹja yìí bí wọ́n ra dọ̀mọ́ ìrọ̀ náà wọ́n rẹ̀ mí àwọn èèyàn so ló ṣe pé mo ti ṣe kótóbà rèé tí mo kó aburú tọwọ́ tààtì wá ti bẹnu democracy àwọn orí ibú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀là náírà lóko jà àlàlẹ́ àìmà àwọn aláṣẹ àríṣe káṣíkì náà àkàkùn wọn. káàsì gbọ́dọ̀ jà tí wàhálà bá ṣe ń bọ́ ń ta irú àsìkò yìí tí kọ̀bà òlé wà láwọn àyè kan bíi Borno State ìyẹn gbọ́dọ̀ máa tàdá níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àdá ìbọn ìyá gbọ́dọ̀ ta ọ̀bẹ ìyá gbọ́dọ̀ máa gbé káàkiri á gbọ́dọ̀ jà tí wàhálà bá ń ṣẹlẹ̀ láwùjọ nítorí pé ìwọ dájà kékeré lẹ àwọn ọmọ ọ̀sán tó gbà lọ́wọ́ yìí ni. aláwa ni a máa tẹ́tí adẹ́sì máa tẹ̀lé ẹni tọ́lọ́mù bá fi sọ̀gbà àlámọ̀rí wa fẹ́ máa darí wa lọ. yẹ dán yẹ dán ẹ ń gbàdúrà bá ti pàṣẹ ẹsẹ̀ àdàní yọwọ́ pà ní tẹ̀lé láti ọba ti pàṣẹ ẹsẹ̀ lórí fi nàmọ tọ́ àtún fílmù àrò ìtẹ̀lé yẹn nípa dáadáa ni wà á nà jihada. wà á nà jihada máa bẹ̀ منذ بعث الله نبيه إلى قيام الساعة wọ́n àti pé jihad ni máa wí ohun tó máa máa kọ́ntínú ni láti ìgbà tọ́lọ́run ti gbà nẹ́bí rẹ̀ dìde sallallahu alaihi wasallam ìlà kìámù sáà ìlà kìámù fi dé min a'immati muslimin sábà ṣe pẹ̀lú àwọn aláṣẹ nínú àwọn tó ń darí àwọn mùsùlùmí bẹ́ẹ̀ kó gbogbo àwọn máa ń sọ gbogbo ó lè jalè ẹ̀yẹ ká gọ́wọ́ ẹ̀ aláṣẹ ní ṣe o àbí náà ìbí rẹ̀ ẹnìkan pààrọ̀ ẹ̀sìn ẹ̀yẹ ká bẹ orí ẹ̀ aláṣẹ ló máa bẹ orí ẹ̀ nígbà kejì aláṣẹ àbẹ̀ntà aláṣẹ báyẹn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ jihad yìí aláṣẹ ló sọ pé ya ẹ̀yà lọ wọ́ èsùn sẹ́ni aláṣẹ ló lè sọ bẹ́ẹ̀ kì í wá àkàlàkà òpè bó lè láàrin gbòòrò bó náà ti lè gbé sùn bẹ́ẹ̀ ẹja lọ gbókùtà ni yóò di wàhálà o tíjọba gan bá gbá yẹn mú wípé ìjọba nàìjíríà nìyí kò sẹ́sìn bẹ́ẹ̀ so àtolóòsà ẹlẹ́sìn ni wọ́n àti ẹni ń pàtó ẹlẹ́sìn ni wọ́n àti ẹni tí ń sin lọ́run tí ń kírun ẹlẹ́sìn ni wọ́n ní nàìjíríà so nípa bẹ́ẹ̀ jihadu ìjagunsójú ọ̀nà ọlọ́run máa lọ láti gbà tọ́lọ́run ti gbà níbẹ̀rẹ̀ lèdí jáde ní àlùpẹ̀ àwọn pẹ̀lú àwọn aláṣẹ ní àìmọ̀tẹ̀ mùsùlùmí nínú àwọn tí ń darí àwọn mùsùlùmí. wọ̀lẹ̀ ju kẹ́dà lè kò sí nǹkan tó lè bàjẹ́ mú yóò tá láti ẹ̀yàn rí ọmọ àṣẹ òun náà ni ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn. ọ̀rẹ́ tí yẹn kan bá wú wa láì jà tí yẹn jà lè ra ì aláṣẹ ó sì sọ pé láì kú mi ọ̀n ودفع الصدقات من السوائم إلى كل الأمر فنبقى أن دفع الصدقات أو سعراء الزكوات أو الزكوات أما أصلا من السوائم نبقى وانا أصلا أصلا إلى أولي الأمر من أئمة المسلمين àwọn aláṣẹ náà tó ń dáná àwọn mùsùlùmí láṣẹ fún ìgbà tí àwọn aláṣẹ mójútó lọ́dọ̀ tó wá bí wọn á já sí pé àwọn tó tòṣì wọn tòṣì lọ ni àwọn tó lówó wọn lówó lọ ni torí tí àwa aláṣẹ tá a bá yọ fún un zaka láwùjọ ti rí iná ni wọn máa bàjẹ́ lọ ìjínigbé wọn máa ṣẹlẹ̀ ìpànìyàn wọn máa ṣẹlẹ̀ torí gbogbo àtẹnìkan bá ti lówó sí ń lójú ẹni tí ò ní fìtínà ní bí o bá ṣe ní sí àlè ìmánu ọ̀tàkùwà tó wà lẹ́mìí rẹ̀ ohun tí wọ́n máa wò ní pé bó lọ́ba ṣe sọ rétí náà kí o ṣe ó sì lè ti lọ ó sì dáwọ́ fún rétí bí ń pa òun ó gbé five hundred naira fún five hundred naira èmi ọba kan rí ẹ̀mọ́nú ọba kan wá àwọn èèyàn ní pé ẹlòjì gbé gba thirty million lọ́wọ́ rẹ̀. àdìgẹ́dì rẹ̀ so ẹni tó bá lóun ò ní san zaka aláṣẹ ò ní fojú rẹ̀ wò wọ́n wọnú àkáǹtì rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n kàn bá wa bílíọ̀nù bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ yọ wa fún fọ́ọ̀tì kò mẹ́. tólóló ń tólóló ẹ̀tọ́ ọlọ́run àti mu iye báyìí lọ́jẹ́ àwọn kan wáyé pé mi mọ̀ mú kí ni ó ṣe. wọ́n lọ fi ẹ̀sùn sì gbé yẹn. aláṣẹ lọ́fẹ́ faláṣẹ ṣe dáadáa kẹ́ ní ọmọ àwòrán pé tọ́ òun lòun òkúkú mu wá torí pé ní tí ọba ṣe zaka táwọn aláṣẹ bá kì í mú wọn ò mú owó ní wọn tún amúlájẹ ní dúkìá rẹ sí láti fi jẹ níyà pé ìwọ ìwọ òpònú yìí wọn fẹ́ kí lọ máa bàjẹ́ sí. sọ nípa bẹ́ẹ̀ ni wọ́n fi ní àwọn làásùn sọ̀dà kọ́ọ̀tù yẹn fún sàdà ọ̀sàkẹ́rẹ́ àwọn aláṣẹ lágbè fún mi náà emma ti mùsùlùmí rẹ. aláwa nìyẹn tẹ́bí ọ̀sùn nẹ́tà wọ́n lè jẹ́ báyà a máa tẹ̀lé súnà ìlànà níbi sallallahu alaihi wasallam wal jama'a kí ni tuma al-jama'a yẹn òun ni pé nǹkan téèyàn kan ò lè dá sí àtijọ́ ṣe kò sì sọ wá dẹgbẹ́ ẹlòmíín sọra fún ẹgbẹ́ nìdèdè pé gbogbo nǹkan báyìí ká ṣe yọ ọ̀hún ní irọ́ òun ẹgbẹ́ lẹ fẹ́ dálẹ̀ yìí o ẹgbẹ́ bò ládàálẹ̀ ká sọ pé mi nìkan ni kí n máa darí adúrú mọ́sálásì mi máa gbá gbogbo ẹ̀ mi máa ṣe ná mi máa àfa lórí kí nítorí kí ní àkẹgbẹ́ o kìí ṣe bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ ẹgbẹ́ àmà àtẹ̀lé súnà wàlìjàmẹ́ ẹ̀ àti àwọn àlìjàmẹ́ ẹ̀ ìyẹn ni kí àmà àkójọ lórí òtítọ́ níyàn kan ò lè dá sí i. والفرقة والخلاف بس أنا هذا ما سكيلو أما جنسي الشذوذ gbogbo èèyàn gbórí sọ́nà ọ̀tún lọ́wọ́ agbórí sọ́nà ọ̀tún tó bí ń sì máa bá a lọ nìyẹn ó dẹ̀ lẹ́rìí ọ̀sán àpò ní ẹ̀fínmilẹ̀ àlùfórúkọ̀tà àti ìpín yẹlẹyẹlẹ al-khilaf àti apẹ́nu tó ṣe fáṣe ti apẹ́nu yẹn dànù tí ò ní sí wàhálà adóbá ìṣúra tí a lè parí ẹ̀yọ̀ kan yìí nígbà tó máa ti ní ọ̀la subhanakallahumma